بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اليوم في أجاك الكريم وصوم شوال أبنى وعدون أتي يدور من يدون أتي يدون تاتيني عادة هجرة السلام عليكم ورحمة الله وبركاته lábẹ́ kìtàbù tọ̀hárà àkọọ́lẹ̀ nípa ìmọ́ra ní ìdánsọ fún wa nípa àwọn àlàyé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlùmíyà omi tí a fi ṣe mọ́ra eléyìí tí a mẹ́nubà ní àárọ̀ ni òun náà ni ìdájọ́ الماء eh, المستعمل omi tí wọ́n ti lò tẹ́lẹ̀ tí ń tọ́mọ́ ni àtúnlé ìlú lápẹẹrẹ nísìn ká ní ẹnìkan ti kí ọwọ́ bọnú omi ó ti lò nìyẹn lè ṣàlùwàlá ń bẹ tàbí kó dẹ̀ ṣe àlùwàlá sínú gbàkà sẹ́lómi kò lè lò nìyẹn omi yìí nǹkan tó máa ń lópin ìgbà tí ìròyìn mẹ́ta tí a ń sọ nípa rẹ̀ láti bí ijọ́ mélòó tí ó bá ti yí padà ìtọ́wò rẹ̀ ò yí padà ọ̀run rẹ̀ ò yí padà bákan náà àwọ̀ rẹ̀ ò yí padà ìdájọ́ rẹ̀ náà ní kò nìyẹn mọ́ àwọn afáàmú àwọn ẹ̀rí oríṣiríṣi wá nínú ẹni ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní máa ń ṣẹlẹ̀ wọ́n lànàbí sọ̀lá àlọ́sọ̀lá tí wọ́n bá sálò àlàkàn báyìí káàdù yàtọ̀tẹ̀ tìlú náà aláwàdó èyí wọ́n máa jà sómi àlùwàlá nàbí ni sallallahu alaihi wasallam wọ́n máa jà sí ni ẹ̀rí ẹlòmíín bẹ yóò mú yìí tí ó ń bẹ́ẹ̀ wọ́n yà lómi lè mọ̀ àwọn tẹ́lẹ̀ yìí bá ń tọ́ka sí ń tọ́ka sí kó mi yẹn mọ́ ni lóòótọ́ ìbùkún ń bẹ lára nẹ́bí sọ̀lá àdùsọ̀lá èyí tákọ́lé òun ilẹ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́nikẹ́ni nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ láwọn sọ̀hábà rọ̀bì ọlọ́ọ̀bà àdùkù nítorí pé ìtọ́ ànẹ́bí ogún rẹ̀ gbogbo ẹ̀ e pátá ìbùkún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìṣẹ́ ọlọ́run sọ̀lá àlọ́sọ̀lá orí tí wọ́n máa ń wá àwọn nǹkan yẹn kékeré sì takò wọn. Hmm. ẹlòmíì báyìí wọn tó funfun báyìí wọn gbà ẹlòmíì wọn fi jí ara hmm. wọn bá pupa wọn ọbọlẹ ènìyàn jẹ sàfà nàbì sallallahu alaihi wasallam wọn ò sí bẹ́ẹ̀ fún abakẹ sọdẹ wọn ò sí bẹ́ẹ̀ fún ọmọ wọn ò sí bẹ́ẹ̀ fún ọkùnrin. وسبب علي بن أبي طالب رضي الله عنه يتنتم ويقع نبي نكالوني صلى الله عليه وسلم tọ́ba tí wọ́n sálù àlá tọ́ba yìí wọ́n máa jà sí gbàlù àlá yẹn ibi tó sálù àlá sí ni <laughs> yàtọ̀ sí àràmàǹdá táwọn yẹn dẹ́wò ní nísẹ̀yìn nígbà tí wọ́n ní ìyá sùn wá sí ìsẹ̀yìn àwọn bàbá yìí ti dá yé gbà ni bàbá wọn ṣàlàyé fún wa báyà sì dáyà kéré ni àmọ́ déètì wọn sọ déètì wọn ló dé sílé bàbá èdè o lórí pẹ̀tẹ́sì yẹn ní sálù aláṣí ibi tó mi wà ń tọ́ <laughs> àwọn yẹn sì lọ mú nísàlẹ̀ láì láì aláwọn fi ń wá gàgà ṣe wò á ah! ànábì nìkan ló ń sọlọ lọ́ọ̀fà rẹ̀ àtúnfi tí ọkọ àti àwọn bàbá mu tọ ara wọn ló kò sí nǹkan tó burú mbẹ òmùtọ ìyàwó rẹ ìyàwó rẹ ní òmùtọ rẹ torí ogun ọmọ anábẹ Adam ìtọ rẹ mímọ́ ni ó sálẹbù mbẹ rárá bíi tí ó kọ mọ so ìkànnìyà ìkejì wọn là níbi sọlá àlùsàlà wọn tún sálọ àlá sínú gbáǹjọ kan wọn lè da omi yẹn sí jábẹrù lára bin abdullahi radiyallahu ta'ala anhuma nígbà tí ó rẹ jábìrì nígbà yẹn wọn ní gbogbo eléyìí túmọ̀ ìpò omi tá a ti lò tẹ́lẹ̀ yẹn kì í sómi ìdọ̀tí omi tọ́mọ̀ ni ọ̀rọ̀ kẹta òun ni pé wọ́n ní àwọn sàhábà gbogbo ọba yìí igbá àdágúnlẹ̀ yọ̀kan báyìí ọmọ dàbí ìbáfù ìgbà táwa máa ń lo owó ilé ìnìwọ̀n ìgbà tá fẹ́ kírun sókùlà tí láwọn fi kálukú ọ̀rá gé kọ̀ọ̀kan gbé sọ̀rọ̀ tí àwọn ló máa ń wáyé bíkọ́sì láwọn ọ̀bẹ yẹn ní omi wọn ọ̀dà bíi bíbà yìí tí ìbá ṣe sẹ́mùkẹ́ ọba dẹ́dà tó fi sì kẹ́ àlè ọmọ níbẹ̀ yẹn ni omi a máa wọ́n òrìlá yìí pé ní àwọn orílẹ̀-èdè tí omi ti wọ́n ju epo pẹtrol lọ Saudi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́tọ́ọ̀rù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti kọ́tọ́ọ̀rù mẹ́wàá ń bẹ́ẹ̀ tó ń ní kàkà wọ́n lè máa ta omi omi tí ò tó ìgò màtínà ni wọ́n lè máa ta ní dọ́là méjì <laughs> dọ́là méjì yẹn bíi ohun tó ti fẹ́ wọ bíi three thousand omi tí ò tó gò màtínà gbogbo bá ti ń parí òjòrò òjòrò tó bí kí wọ́n wá tómi tí ò tó ìgò màtínà fún wa ní three thousand ní ọdún bíi mẹ́ta sásìkò yìí tí mo sọ kalẹ̀ sí tó hà ní kọ́tọ́rù yẹn tó ń gbẹ̀ta wí ìdé tàbí sọ kalẹ̀ nù pléènì náà afẹ́rò ni wọ́n ní two dollar bó ti sẹ́ mọ́tẹ́n two dollar níjòkó ẹ̀sẹ̀ ní parí three thousand olórí pé téèyàn bíi mú kò lè tẹ́yìn ló ń gbẹ ẹ dákun mi dábàá fi sàlàlá ẹ máa ń so ń bẹ́ àbá ń lọ wọn mi àlùwàlá ń lọ wọn mu tó nípa bẹ́ẹ̀ omi wọn láwọn àyè yẹn wọ́n sì lè jásí pé kó fi lè tún jẹun tá a fi sẹ̀rí láwùjọ wa pé kì í somi ìdọ̀tí lomi tá a ti kọwọ́ bọ́ nígbà tá a ti fọwọ́ a ti fọwọ́ kó tó ti fa bẹ̀rẹ̀ àlùwàlá àwa gbé bíi báàfù lẹ̀ kálukú wa kọwọ́ bọ̀ sòkò kọ́ sí ohun tó já ní ẹ̀gbìn yẹn pé àìníyẹ ni tí omi máa kán bọ́lẹ̀ láti mú ẹ̀ sínú omi yẹn ọmọ ajá bọ́lẹ̀ lẹ́nu yóò bọ̀ sínú ẹ̀ wọn máa jábọ́lẹ̀ lójú ó bọ̀ sínú ẹ̀ wọn ò lè lámẹ́ sobo ṣe wá bọ́nú ẹ̀ nì wọ́n á kó mi ẹ́ ti dọ̀tí ní àbáníkẹ́ lómi máa lò wọ́n so nípa bẹ́ẹ̀ omi tí wọ́n ti lò kì í somi ìdọ̀tí omi tó mọ́ ni a sì lè tún lò lópin ìgbà téèyàn fi tábà tí ó dẹ̀ fi wẹ̀ jẹ̀nẹ́bà kọ́ wa wẹ̀ jẹ̀nẹ́bà sínú sùsẹ̀ ká ní téèyàn lò ní ẹ̀ ti alúwalá àbí mọ́ra bí irú bẹ́yẹn. وعلى لوميا لما بعض الدين سبت وعما تسواج نفع على سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب